nka ko cori yo don wose irin simino kan gana za wakati kari na to wala kansi na ce ne yau ga kul kullum mutarabbisun fatarabbasu kul kullum mutarabbisun fatarabbasu to macin se imana kullum minna wa minkum za iri yo mano ir kurtai ma bara haikar gono hangaye mu fere kuna iri yo bon wa bene ko hangaye ni nano leko فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى لا كرجمة نوبة كوبي يمي أبدا حيكا أقول هنكا أبدا أبدا دي زي بونو يمي أبدا حيكا أبدا سريانتا تريو ديمو لا كرجا نو دي كاديا إركي مالتن بونكا نيكو بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم رسول الله صلى الله عليه وسلم سورة الفاوي تشريسيكا نانا سورة وكان نركوي بنكوشي أتى أمر الله فلا تستعجلوا نا ننكا بنكوشي اقتربت الساعة وانشق القمر سورة يو وكتك برنشي هيكا نزمن رسول الله صلى الله عليه وسلم irka biya a bar haika a dirgo bayo domin ifa ga nan rasulullah sallallahu alaihi wa sallam in norfe ka sai ka iktaraba nasu isabuhum ibn adaman zai man bai kabukaci ban sai ana turkutan nan da kowa ngano ciyama na ciyama kai yo bar haika ana turkutan na bani adam yo to kan na aya bi zumani hay ka abdullahi jibril zumani na ngar ka iko ka nam ko kai kace wahum fi sai anna irka biya muhammad alaihi salam na alakar zo ka kani a dai ka da ya za haifa ka banna da wakati cinni ko gono cene na han ka baran na iktarabat as-sa'a wa shaqa al-qamar mazumani na yara kaddir ko kai ne na aya ka ka banna amma han ka aka amurwa kireta enor ko echi aka amurullah iri ko foro ri kere akako wono chiyama to alfa nindi alfa ya gono ko chiri sai ka ifo ganna no ri ko gono kana chine yo domin kullu atin qarib haika ka aka kurfa kere ana turu kuta ko innahu yarawnahu ba'ida wa narahu qariba ifuna adan zai ya gono ko wanne ka ciyama moru iri ga wanne ko kana turkuta ko to marsarin dia irte iko ke chere do iriyo mansa hune kuna am duniya hune kuna jiri dubu fo ngono ri ke chere do jibili guri fo de mansa ri pe na borono ka jiri wa kuna mbate ngana duniya kuna o jiri weiga iri pe don to miti inza na to miti inza o to ban to miti inza mono tagu to ngano ba ifata ka boro te iri ke chere su sasa ndegwa na hele kanga to ngano na bara abara norko irko ko gon ka kana chini yo de boro be la kalin tahi ma no mamu da kaguna de boro mbo ba guna masa para ka kuna ngono on para ka ngono de mba wakati chere de mba guna jiri wai banna de mpe jinjire no farani ono oh, para kuna jinjire kan ji ngari jingariyo har kusiyo ka don barangun honne de kai safu ho de ni ba kai guna ngari ni no har bi. har kusuyo n'o moya ye har kusuyo ngai chene gonno banna de ya ni ni bongo mani nan man ka churo peidi nan ni bongo mani mani di ziyara na de ya rifa ha man nani han ya diri ko kam bongo du kam bongo ta kam kamme ta han ya la har te pe pe mar ku ta setan kamme rife اقترب للناس حسابهم آه آدم كويو من غير كب كتبان سيجرانا تركتين من دا كويو وهم في غفلة معرضون ngano choro gono sagale kuna har hoya mu'ridun ko banna bere chimise bay fo ma non kam manin dinon ga nan usu daga beten ma ya'tihim min dhikrin min rabbihim muhdathin ngano dede china fana kanse zan norpe iko tebo ka chine di barano zumani yo ka bara honna dino ka bara cine ka bara kadikuna engali ya gono se zan na pepe be dono cine ibuta kani illa istama'uhu wa hum yal'abun sere choro un hangadan cine dise no kama mara bannani macine diza kati hore haya bate haya usu kula nara lahiyatan qulubuhum choro bine bara haika sagale mom haikan gono ko ciwo kurpatiga wa a sarauta naƙi wani lazina sadi na wauka yu number one zanin sin na ce fitaire dimi in ci ni dowa cere ka cere ko kaso ka fai shirya fa dowa ko sawara cinye ka haikan ba ta haikan na ƙwa'ani cinye da na. na andar muhammad sallallahu alaihi wasallam zamma hini ka baran bata seni macere ka ka perko senni cere sai cene cene haikari batte go haikari go haikan duko ten haikan ci kurbai iko yan hanna kuna mo kuna hal hadha illa basharun mithlukum to no kan na haiwa kurbai shirya ka deni haika ba hunun mero hal bi mana ma hadha wona bara me non no finnaya muhammadu non no finnaya sallllahu alayhi wa sallam ana bara pa sereni boro no zananno hay kano bara boro ya bara ngano abaka kumo no hangurani na hay ko wa beyno ba mattala ke beyten na afatatuna sihra wa antum tubsirun marsa makana no se doboro kono mo ninna ninna wo honne namno mo ya kiri kiri rabbi ya'lamu al-qawla fi as-sama'i wal ard sai alaihi salatu wa hay nor pe biya barat be te ne kan ya dai shine ka bara a hunu halite kan gur ganna wa na halite kan gur sama kuna kuru hay ka bara a hunu halite kurun ne irke iko a abuwa na kurbe yin ko ma haikanci wa huwa samiul alim wa huwa samiul alim da mu pe tare ta dini sami taino ka patiki mayo kuna amano haika ate an duniya kuna mefo wakati gurfa kuna kadu kabara bai kai ka dai hali ka kuna ba mai gonu marsa anachi da marsa iko ta tunan ci to marsa narin hangadan europe sai fa kuna gonu del beri hangadan azise afrique du sud fa kuna ngoy gonu bal amano haika ate an duniya kuna mefo wakati gulu fadi kuna kar ko bai hali ka kuna ba ne gulu ko ba ne honne wa kan mara hen na te ke irke dini wa kan mara zamma te irke gun honne ke man tan sai tayo kan bal qalu adbaru ahlam bal man ngari nan hay ka choro chino ba ta ci qur'ani be chine kono ka bara ahda adghas ahlam ka ci handir kuna be haika handiricin ka borose ta katasi katasi na duwa bongo na ce manin bakoto to haika qur'an ce bara na bal iftarahu bal ina foyan ya ce hawo haika ci bi bara don ha da masai a su katesi a ci ne gayu ka buri haika bara na wani iftarahu a da bara haika ga nurfe tekin domin ta garu na bara amachi na dallabi ne kani nga na gare agoguri te te ke ka gon ko ciwo bal huwa sha'ir nga ko nga yace eh, asu hini me hai kan cinari mo ka ya shi hai di tenyo mo ya shi bara ba amachi na ne ta asu ni ka kanara hai ka de bara no do ni pe na bara nde do ni pe me kani dalle kani فليأتينا بآية كما أرسل الأولون فليأتينا بآية كما أرسل الأولون تون نرى مسوى كاري بكاتنا نبغى مكان سيموجزة zankan don kana mu'jiza mu wajine borose in samma kita corose nga kaya diyedi ka baran ka mojine borodi in kurta ikan nan mu'jiza yo mani mani na bon wama kanar sai mu'jiza da yaci bi ande bina bara rike men ma amanat qablahum min qaryatin ahlaknaha mu'jiza di ka bara ngoro ko ci ankadi wo kayon ga kakka ka ka mu ku gize na dinara mu gize di kaka beni natutu ka yarda ka gana kan na gana mu gize di ka banna ta tarkan sai ilan halaka no afahum yu'minun eh? afahum yu'minun ngano malsa mboro ne ya bagana ka mo jino boro ce jan kan na kan nan na gana ngara nan halaka وما أرسلنا من قبلك إلا رجالا يوحى إليهم تو زنك جنا إلي أنا دي أبن تكتفى سيد برونو زنكم برا برويا يوحى إليهم من دي أتريد تويني نجا زنكم تويني نجا فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون تو ما تنسيه ila kayo ka baran mana dini jina no mana se ngai no yahudi na nasare wa ha en kuntum la ta'lamun de no sin na de yo choro be domin kile kuna labar zanga da kaka وما جعلناهم جسدا لا يأكلون الطعام وما كانوا خالدين تو هكا إن الكيف نقوس النار آية ومرقال من الرسول صلى الله عليه وسلم كان دبي سيمتي كتشي نتربص به ريب المنون أنشل نجايو بو جريسي من ريدا آه، آه، هانا يناغا دمي دوني تينا برا دوني بيو سوغي ونون فانشا سيكا إنك ميتون آه، أنشل نجايو ني مبابونو تو ونون مرفيتش وما جعلناهم جسدا لا يأكلون الطعام عليه الصلاة والسلام ونون فانشي ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق دي فنوانا نار كاري ما غنا ما إلي النار كلها كره في يوم كنا فغنا nga bongo amene subara mani ambara za sama kurono nga mari zumana se tonga non non pe rasul se sallallahu alaihi wasallam macin se zanna kajina dede iriyo pe tere na diya ko makite al'umma ya di kabaran ga ka kaka biye di kabaran ka di kabaran nan san masan makite irina diya ko sammakite ambara diyeji ambara irin gafon na halita ambara ya gadi cire gogono kanan ma'ani iri kokari ba halita kurtai ta ba sammakite a kano ko ma ko ham dan hanya yano binani iri binana nan ambara kuna fomo gono kanabu zankanka kabuya yani bonwa mbabu innaka mayyitun wa innahum mayyitun nim mabuno yara ne bon wa binan su kogu de ni bu ne bon won babu kurde bar haika ngon na hanakan ngul tare ga amma sadaqnahum wa'da sadi ni ri fe tere iko alkawali ka barar kazan nan diyayo gudun mu ngane temako ngane ni ri tere bu kacin cire dicin mani ngano halaka lori cinkanani kadi yeri ciro cimira ka ka halaka da kuna kan mana da umma yedi ne milani halaka da وأهلكنا المسرفين لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم لا يرشي هيكا إرنا القرآن زمان نوسيمي لاربو فيه تلا دي القرآن دي ذكركم n'o jirima ya gonu domin ifa zanna ka kanna n'o cina ya ba n'o sa jirima no aw eri na tila zumani me fihi tila di kuna ni zikrukum wazi bono n'o sa kuna ka ngano n'olu hongani na afala ta'qilun eh n'o su la kari tena n'o su na lasa bu hen nona ka wa dai ka kai kan ya na ri tisau na khairu kakkana andabi nga bara eri dimi ina kana chile ka bara ba zuma na san ngaro tila ka zuma ni kiteni ina bara iri chile e mo la sabu suba yali wo zawa dai kan ni ma fara ke ban nanu gomini na nanu ti so na ya wa kam qasamna min qaryatin kanat zalima an ja ko an ja hinka al qaryatu tuma no me ka qasamna bi mana halakna irke tere be nan nan da me kan halaka kan musaya buku buku

falamma ahassu ba'sana ngano alkariye di kan margun senni tan sai kan nan hallakari wakati ka baran inci haikan kan wurfe tare mana azabadi taba ngano saka azabadi bar hai ka ton gani ilahum minha yarkudu sadinon kuna incin nani katunu zal kariye di kuna ko zuru ko jinde fur ko wullu لا تركضوا وارجعوا إلى ما أترفتم فيه سالما بوما تشيكا برا نغنشي ما يكا برا ما نغنشي ديني mbocin sai malaike bu bincikocin sai wasu zuru ne wadare kai yayi nunka baran na no mai ni kanabi no nun ne ka bar mu don shirya ta gona kuna bi la'allakum tus'alun lalle no no baki barko ka no ba barka yamma ka ko no ha zankan ga ka do ma no ha ya fu ba ho so kora no